أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúgbòlódò ọlọ́run ọlọ́ọ̀bá tó fi wá ṣe kó dáadáa atọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún Muhammad kí ọlọ́run àti ọ̀kẹ́ kí ọ̀gẹ́ àti àwọn aráalé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀mí yóò tó bá dẹ̀rọ̀ mọ́ Islam tí ó bí ọgbẹ́ èdè kọ́lọ̀ jẹ́ àjọ wà nínú wọn. ọ̀rọ̀ sì ń lọ lórí gbọ́dọ̀ ọlọ́ọ̀bá àlèkẹ́ ọlá sọ pé ilé ọlọ́ọ̀ba ọba ọlá nìkan ńlá máa sìn wọ́n nìkan náà ni a sì máa wá ìrànlọ́wọ́ rẹ̀. a wà lórí agbárin ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n ìta fi ń pé ìwọ alọ́lọ́lá jù nù àwọn ìbáàdà tá à ń ṣe tó jẹ́ pé a máa ṣe alápá tètè lọ síbẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe fọlọ́run. ẹni afáwà ní ọ̀pọ̀ yìí ń sọ pé àwọn èèyàn kú sọ́nà mẹ́rin lórí ẹ̀ àwọn kò tẹ́ sọ pé bí wàhálà bá ṣe pọ̀ níbi ìbáàdà sí nínú àlọ́ ṣe ní láàdá sí àti sọ̀rọ̀ pọ̀pọ̀ lórí ẹ̀ ipe èèyàn kọ́ ni yáá fi wò ó wàhálà tó wà lára hajj ó ju ti zaka lọ àlè pé hajj lọ́la ju zaka lọ pé tí zaka àti hajj bá fẹ́ takora wọn káfi hajj káfi zaka sẹ́gbẹ̀ẹ́ sàn hajj àwọn kan sì sọ pé rárá kèsì yẹn làwọn fi ń wò ipe ìráyé sá ni àwọn fi ń wò ipe ìráyé sá ni ọ̀gá gbogbo ìbáàdà àti sọ pé tòótọ́ ìráyé sá ọpàtàkì inú ẹ̀sìn Islam sùmọ́pé èso ni kò lè dá dúró èyí ó ti ní ti ń ṣe kó tó wá di pé yóò rí ayé sá lẹ́yìn ìgbà náà la bọ́ síbi. Si àwọn ẹlẹ́ẹ̀kẹta tí a sọ pé ìtọ́lọ́lájú náà ni etí àǹfààní rẹ̀ tó bá lọ bá ẹlòmíì yẹn là ń ṣe àyẹ̀wò rẹ̀ lọ́wọ́ ni wọ́n á sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ìmọ̀ ìpè ọlọ́run ọba àlékẹ́ọ́lá ó fún ìmọ̀ ní àpọ́nlé bébí pé ládàá tó wà ń bẹ̀ ń tọ́pọ̀ ni torí ẹ̀ náà lè rán àwọn àdúgbò ọlọ́run sí gbogbo wa. òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọsọ́nù hadith ẹ̀ pé fadlu al-alim ala al-abid ka fadli ala adnakum ọlá tí ń bẹ fún onímọ̀ lórí ẹni tó ṣe pé ìkànsìn lọ́run ni kò ní mọ̀ yàrá ti yóò kírun yóò kírun yàrá ìsàlàyé ẹ̀fọ́ ṣùgbọ́n ìfúnnífìdọ̀ ti ń bẹ ń bi irun kò yé sí ọlá tí wàá ń bẹ fún onímọ̀ lórí ẹni tí kàn sí lọ́nà lásán tí ò ní mímọ̀ ìyẹn onímọ̀ tó ń sin lọ́nà ni o kèsì onímọ̀ tó yẹ pé kò ló ti ń ké o ó ní bí ọlá tí ń bẹ fún mi lórí ẹni tó kéré jù nù yín níwájú ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe rí hadithi yẹn imam Tirmidhi lọ́gbà wa ṣọlá àdìbá ń sọ pé hadithi ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ ni. ó sì wà nù Sahihul ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé tọ́mọ ìdé ènìyàn bá ti papòdà gbogbo sẹ́rẹ̀ tí ń ṣe ó ti dúró ìṣúládà nǹkan mọ́ kò sẹ́sẹ̀ mọ́ àyàfi ike òun lọ lọ lẹ́kọ̀ọ́ tó lọ ní nǹkan wọn lọ bá ní nǹkan ládá ládá lọ wọn bá ọwọ́ adá kọ̀ọ̀kan mẹ́ta alákọ̀ọ́kọ́ ń sara tó ṣe tó sì wà nílẹ̀ lẹ́yìn rẹ̀ tí ò tí lẹ́yìn òkú tán àwọn èèyàn tó ń sàǹfààní lára nǹkan ládùúgbò lọ bá ń bẹ̀. àwọn yìí ń yìí àbí ìmọ̀tọ́mọ̀ tó fi kọ́ ọ̀yàn táwọn èèyàn tó wá ń sàǹfààní látara àmọ́ lẹ́yìn ìgbọ́ lọ tán ládùúgbò lọ bá ń bẹ̀. ìmọ̀tọ́ bá mọ̀ nítorí tọ́lọ́m tó sì kọ́ àwọn èèyàn nítorí tọ́lọ́m táwọn èèyàn sì gbà lẹ́nu rẹ̀ gbogbo ògbà yóò sáré bá ń jáyé tí wọ́n ń transfer rẹ̀ síra wọn yóò mọ̀ gbalada lọ ládàwọ̀ wà nínú iye mọ́ àwọn kan ní ẹjẹ ìdáàlú yìí àwọn kan ní ẹjẹ tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lọ́sàn lóru torí ẹ̀ ló jẹ́ pé ẹ bá wà ń di ìmọ̀ ìdí nǹkan lọ́wọ́ àgbẹ̀ kọ́mọ́tò wọn fàyọ̀ kọ́ kọ́mọ́tò fi nǹkan haramu kọ́mọ́tò fi bàjẹ́ kọ́mọ sáfù haram kó lè bàrí ládá àwọn àgbà fáàtàbá onáìlú bàbá wọn máa kọ́kọ́ ń òní dọ́dọ̀ wọn jọ kan lémi o ìmọ̀tẹ́lẹ̀ o nínú kó lékún níbẹ̀rù ọlọ́run mi bá sọ àbí kó lékún mọ̀ níbi tí bá sọ àbí kó kó òòrì tí mo wí ọ̀la ló tó wá rí téèyàn àmì ìbẹ̀rù ọlọ́ọ̀bà àlèkẹ́ọ́lá lára ẹni tó dó mímọ́ nìyẹn ẹ̀kọ́ yẹn ni ó mú lẹ́mìí tí ọmọ àǹfààní ń ó sì máa ti àǹfààní fáwọn èèyàn kìí ṣe pé ni owó èlò lè apá bó pè pé wọn

òkútó òkú sí yóò ti wá yóò ti máa dààmú lọ yóò ti máa dààmú pé àwọn sí ni sàgbé ní tún wọlé ti tóbi ọlọ́run àwọn èèyàn kan wọ́n ń pè tí wọ́n wà tí bá wà gan gbàgbé tàn náà yàn. so ìmọ̀ téèyàn mọ̀ tọ́kọ tó fi nínú ìsìláàmù yìí ńlá ni ládàá yẹn lọ láéláé sọ pé àǹfààní ẹ̀sìn téèyàn bá sì tó sí àǹfààní ẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì ńlọ́lọ́lá ju ìdíwọ̀ nìkan dá sí lọ ẹni díẹ̀ nù wọ́n sáà ti tọ́ ọkọ wọ́n mọ̀ lù lọ láéláéláéláé irun tí wọ́n bá kí nígbà wọ́n bá ti kú níbi irun dúró ṣùgbọ́n ọkọ mọ́tò àti kalẹ̀ ààyè wọn ó sì mọ̀ lù lọ fún ìjọsìn ọlọ́run àwọn wàlàdún sọ́ọ̀lì ló yẹ dùrù là bó sì wo wọ́n kẹ́ sọ̀rọ̀ awọ́lẹ̀dì ń sọ lẹ́yìn yẹ̀dùrú la nù bàdàlà kó jẹ́ xawa mùsàlà fún bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ̀ ti ń ṣàdúrà fóbi rẹ̀ ládàá ti ń ṣe yẹn bá òbí ẹ̀ àdúrà tí òjísé ọlọ́run sallallahu alaihi wasallam ó tún sọ nínú hadithi tí mi dìgbà wá imam albani sọ pé àdìsọ fẹsẹ̀ nílẹ̀ ni ipe fọ́dúlù làálìm alàlàábìd kàfọ́dúlù àlà àdìnàkùn àti ká abala rẹ̀ lọ́lẹ́ẹ̀kan ipe ọlá tí ń bẹ fún onímọ̀ lórí ẹni tó ṣe yí pé ọkàn ní mọ̀ lásán ni ọkàn ní ìmọ̀lásán ni ọkàn sílọ̀ lásán ni kò ní ìmọ̀ ó ní bí ọlá tí ń bẹ fún èmi lórí ẹni tó bá kéré jù nù yín lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ wípé inna Allaha azza wa jalla wa malaikatahu wa ahla as-samawati wal ard hatta an-namlati fi juhriha wa hatta al-huti la yusalluna ala mu'allimi an-nas al-khayr layusalluna ala muallimin nasi alkhair ìṣẹlẹ ọsàkàrà sọ pé dájọjọ Ọlọ́run bá àlekè ọlá àtàwọn màláíkà rẹ̀ àti àwọn tí ń bẹ ń sánmà láwọn màláíkà àtàwọn tí ń bẹ ń lẹ̀ lóríṣiríṣi ẹ̀dá kódà ti mọ àwúrèbe níbi ihò rẹ̀ ìhà níbi ihò rẹ̀ ti mọ ẹja tí ń bẹ nú odò.

wa ìjà kanastẹ̀yìn ìrẹ́ ọlọ́ọ̀nì kálá máa sìn ká máa sìn náà pẹ̀lú ìtọ́lọ́lájú nínú àwọn ìbádà ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú tí imam ahmed gbà wá àtàwọn míì náà ní mímọ́ imam albani sọ pé àfitì rẹ̀ ẹgbàwá rẹ̀ ẹgbàá tó fẹsẹ̀ nílẹ̀ ni ikú jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ sálàkà الله به ìtọ̀rí من طرق الجنة. janna ẹ yóò sọ wá kójú sí ojú ọ̀nà kan tọ́yẹ́ pé kò sí ti ń wá ń bẹ̀ ju ìmọ̀ lọ ìmọ̀ ẹ̀sìn ní rìváàsì o tẹ̀júìdù lọ́fẹ́ kọ́ kó fi mọ koran kan fíkìrì lọ́fẹ́ kọ́ kó fi gbàgbọ́ yé ẹ̀sìn hadithi lọ́fẹ́ kọ́ kó fi mọ ní àná sallallahu alaihi wasallam tó wí tawhidu lọ́fẹ́ kọ́ kí àjẹ́ ọkàn rẹ̀ kó má bàa bàjẹ́ òtíọ́lọ́n sọlọ́lá àlùwọ̀sọ́nà tó pé sálàkà láàfù ìtọ̀rí kọ́mí nítorí kiri jàǹdà ọlọ́run ọba yóò tì sí ojú ọ̀nà kan ní ojú ọ̀nà àjẹ́nà yóò fi ṣe kòǹgẹ́ dáadáa lórí ìmọ̀ yẹn tí ó fi líìdì ẹ̀ lọ sí àjẹ́nà ẹ̀ ń bá ti gbé àníyàn bú wọ́n ní ké mo ké lọ́ba lọ́kọ̀ kan ẹ̀ ń bá ṣe yí pé ó ti àníyàn ara rẹ̀ ló fi lọ kẹ́kọ̀ọ́ ààrẹ lómi tó ti ní dìgírì lọ́wọ́ kódà ó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ìwújú táwọn èèyàn ń sọ lọ́kùn ló sì ti pọ̀jù ń pọ̀ ẹ̀sìn òun náà wàá fẹ́ kí ọwọ́ adúró tí wọ́n bá táìmù tó yọ fún ní wíkẹ́ndì ni ẹlòmíì ẹrú sì máa dùn tí wọ́n tún mọ́tò fún lẹ́gba ètò ti ní dìgírì lọ́dún ti ń ṣiṣẹ́ wọ́n tún ṣègi fún wíkẹ́ndì gbàbí wọn lọ pẹ́ gbàbí wọn lọ ṣe fún ọyá àtọ̀síkáwó sùnsùn pé ọmọ yìí orí ẹtì ẹ̀kú sáàmù lọ́lé kéwú ìtààmù ti ń karò nílé rẹ̀ ètò bá bílíọ̀n mẹ́tìn láàmú wa kó se àti ká sọ pé lórí di lọ àti ó ní fámásì lóríṣiríṣi kódà tí sọmọ ìtọ́jọ́ máa bá àgbà tètàbá rí pé kò ṣe dáadáa máa lọ dé nbọ náà bá ti kéwù tán wòlíì mọ̀ ní ọmọ ṣe káàkiri òkú ní ọmọ jẹ káàkiri kí lẹ fẹ́ torí pé ẹ̀ bí ọmọ tó bírílíọ̀ntì ẹ̀ gbé lọ ọmọ tó rí ẹ̀ dọ́ọ̀lù fẹ́ẹ́ àti orí rẹ̀ ó lò ó ilẹ̀ tì bẹ́ẹ̀ kí kálukú bẹ̀rù ọlọ́run lórí nǹkan wẹ̀. alẹ́ lómi ó ní islamic study wà lucrative fi tún sọ fún fún àfa àbẹ̀ pé kí ló lọ sí mẹ́ kò wà lucrative iṣẹ́ wo ló fẹ́ fi ṣe náà kò wà professional <laughs> ọlọ́mọ sànú wa o. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé ọlọ́run bá lè fi ọlá yóò jẹ́ kó rin ojú ọ̀nà àlìjẹ́nà nígbà tó bá ti lè jẹ́ pé ìmọ̀ tí ń wá ìmọ̀ dáadáa ni ìmọ̀ tí yẹn máa fi wojú rí ọlọ́run ni tí máa tó wá wojú rí ọlọ́run ni ni ò tún wà ní inú hadith mi. wa inna lil malaikata la tada'u ajnihataha li talibil ilmi ridan bima yasna'. àwọn nígbà tó ọmọ akẹ́kọ̀ọ́ nípa Islam tí bá ń lọ yóò máa rìn lórí ìyẹ́ màláíkà nítorí pé wọ́n yọ́nú sí ti ń sẹ̀wọ̀n. wa inna al-alim la yastaghfiru lahu man fi samawati wa man fi al-ardi wal-hitan fi jawfi al-ma' ṣọlá sọ pé ẹni tó jẹ́ onímọ̀ tí màá rẹ̀ wúlò fún tó wúlò fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn agbogbo tí ń bẹ ń sánmà àtilẹ̀ ni wọ́n máa tọrọ àforíjì fún kódà tí mẹ́ ẹja tí ń bẹ nú omi wọ́n máa tọrọ àforíjì fún pé kọ́lọ̀ ń kó foríjì lágbájá tọ́jẹ́ wípé ìmọ̀ tọ́lọ́n iná lọ́mọ títí nǹkan ká lórí ilẹ̀ wọ́n iná fọ́dúlà làálìm alẹ́lẹ́ àábẹ́jì ká fọ́dúlà kọ́mọ̀rì lé látàlí bẹ́dẹ́rì aláṣà ẹ̀lẹ́ káwàtì ní sọ sọlọ́ọ̀ àlùsọ́lá ó ní ọlá tí ń bẹ fún onímọ̀ lórí aláìmọ̀kan tọkàn sin ó dà gẹ́gẹ́ bí ń bẹ fún òṣùpá ní ọjọ́ kẹrìnlá nínú lórí gbogbo àwọn ọ̀ràwọ̀ tí ń bẹ òṣùpá ọjọ́ kẹrìnlá títí máa ń mọ́lẹ̀ dáadáa ni. wàá iná lè máa dájúdájú àwọn onímọ̀ àwọn ní ajogún àwọn ànábì ọlọ́run wa inna lil anbiya lam yuwarrithu dinaran wala dirhaman wa innama warrathu al-ilm ètò ọlọ́run sọ sáà ń sọ wípé ẹ̀sìn lọ́mọ wípé àwọn ànábì ọlọ́run kìí ṣe dínárì ní ẹ̀fín ilẹ̀ kìí ṣe dirham kìí ṣe owó kan ní ẹgbẹ́ lẹ́gbàá wọn kú ẹ̀yìn yóò tọ́ba lọ jùlọ mẹ́yìnmọ́ àwọn ànábì ọlọ́run à èrè ń jẹ́ tó jẹ́ ojúlówó tó pé tó kó fún wa ló ti dì náà ọlọ́run dákun kó fún wa náà lérí ìjẹ náà jẹ́ o ọlá tuntun ìwọlá àwọn ọ̀rẹ́ tó ṣe àlékún mọ̀ fún wa o èyí tó fún wa ìtọ́lọ́ jẹ́ wúlò fún wa o ọjọ́ ìjọba lè wa lórí o gbogbo àwọn kan ilé àwọn ẹ̀yìn tàjọ ni wọ́n sọ yìí pé ẹ̀sìn téèyàn bá ti ṣe táǹfààní ẹ̀ fi lọ sọ́dọ̀ ẹlòmíì ńlọ́lọ́lá jù ni ó mójútó dáadáa wọ́n tún sẹ̀rí wọ́n tún mú ẹ̀rí mi wá pẹ̀lú gbólóhùn Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún Àlì ọmọ Àbí Tálib ife fawallahi la an yahdi Allahu bika rajulan wahidan khairun laka min an yakuna laka humrun na'am àdìsí wọn ní Bukhari àti Muslim pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ó ṣe ìtọ́sọ́nà ju kọ́nà ọ̀bọ wa kó àwọn nǹkan ọ̀sìn tó pupa kó kó fún ọ ìyẹn ràkúnmí rẹpẹtẹ kọ́nà ó kó fún ọ màálù rẹpẹtẹ àgbò rẹpẹtẹ kọ́nà ó kọ́nà fi jíǹkì rẹ kò lóore tó kẹ́nìkan mọ̀nà lọ síbi Islam látọ̀dọ̀ rẹ̀ àbí nítorí lójú inú ẹ̀sìn kọ́ mọ̀ látọ̀dọ̀ rẹ̀ wọ́n nítorí ìyọ̀lá ń sọ pé kí lè bẹ́ẹ̀ fi sin lọ́wọ́ mọ́ ló ń bá fún ọ ní owó rẹpẹtẹ tọ́ọ̀nù náà sọ́dún tọ́ọ̀nù náà sọ́sì kódà gẹ́gẹ́ bí kéèyàn mọ̀nà látọ̀dọ̀ rẹ̀ èèyàn kan péré èèyàn kan tó ń fojú wò pé ọmọ náà látọ̀dọ̀ rẹ̀ ó lè dé irú ó lè dìgbà lẹ́yìn wọ́n ọ̀la tí ò wá ló ń kà wọ́n. wọ́n ní gbogbo eléyìí ìbáàdà tó ṣe pé àǹfààní ẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì ni wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó tún sọ̀rọ̀ nínú sahih muslim ike man da'a ila huda káàna lahu min al-ajri mithlu ujuri man tabi'ahu la yanqusu dhalika min ujuri shay'a ẹ̀yìn òjò bá kò gbèlọ́ síbi ọ̀nà mọ̀ nǹkan tó jẹ́ ti ṣẹ̀ríà tó jẹ́ ti islam ó yé ó sì pèpè lọ́bẹ̀ òjijì ọlọ́run sallallahu alaihi sọ yóò sì tún máa gbẹ̀sán lórí gbogbo ẹni tó tún tẹ̀lé ìtọ́sọ́nà tó sì jẹ́ pé àwọn náà tí wọ́n gbọ́ ìpèpè yẹn tí wọ́n gbọ́ ìtọ́sọ́nà yẹn ládàá tí wọ́n náà tún ní dínkù tí kan ò ní dínkù ẹ̀wòrí ẹ̀wòrí rẹ̀ àdéhìsì kan tó ọmọ tó ṣe kà láàrin àwọn èèyàn tí wọ́n ti gbọ́ yé tí wọ́n mọ̀ ẹ̀wò ládàá tí wọ́n gbà ń bẹ̀ ní ẹ̀fọ́ sọ wípé ètò ìbò ajókòó kanú ilé tọ́mọ̀ ṣe láìláìlá láìláìlá láìláìlá dáadáa ló ń tẹ́ o. àtakò ṣùgbọ́n tí ọba yọdá wà lẹ̀ fò jáde tọba fò jáde tọ́lọ́mbà ní dáwà rẹ tó ṣe ń kó wúlò àwọn èyí èèyàn tí ọmọ ti láìla ìlàlà lẹ́yìn ìsì ẹ̀hún yọ déédéé bẹ́ẹ̀ náà sì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ọ̀nìkéèyàn ọmọ fi ìbádà tí ó máa lọ sí ọ̀dọ̀ ẹlòmíì ńlọ́lọ́lá jùlọ tó wọn. gbogbo ẹ̀rí tí ń mú wáyé ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀ tí ó sì rí jìnbẹ̀ nípa sísàlàyé ìmọ̀ àti ọlá tí ń bẹ fún ìmọ̀ àtàǹfààní tí ó máa látara ìmọ̀ àbí látara ìnáwó àbí látara wáàsí àtòríṣiríṣi ṣùgbọ́n láti ń bẹ fún nǹkan yìí lórí ìkejì ni tọ́jẹ́ òdì kejì rẹ̀ ẹ̀ńtọ́ náwó ọlá ń bẹ ń bẹ ju ẹni tí ò náwó lọ ẹ̀ńtọ́ ní mímọ̀ ọlá ń bẹ ń bẹ ju aláìmọ̀ kan lọ ṣùgbọ́n kò lè dá dúró kìí fi ìbáàdà tó lè dájú ìbáàdà tó jẹ́ pé òun náà tó ní bùkátà sí àwọn ìbáàdà míì ni kò fi lè jẹ́ pé èèyàn ò lè rí ọ̀la nǹkan béèyàn bá ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run tí ó ní ikhlas ọ̀sán rẹ̀ jẹ́ ó túmọ̀ pé ìní ọlá rẹ̀ ò lè dájú òun náà tó ní bùkátà sí nǹkan mi àwọn ìrìn ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ bí tí ibùnú kọ́ yìí ń sọ àjòzíyà àwọn sọ wípé èyí tó lọ́lá jù nú ìbáadà á wo iṣẹ́ yẹn àti àsìkò téèyàn ṣe á lè pé ìfẹ́ pàtó ńlọ́lọ́lá ju gbogbo àwọn ìlú lọ á wo iṣẹ́ yẹn bóòlù ṣe lọ́lá sínú Islam. sásìkò tó ṣe àsìkò tá a ní ìdí ẹ̀ ni ajẹ́pẹ́ ńtọ́lọ́lájù ní í ṣẹ́wọ̀n ń bá wá ṣe pé ń méjèèjì ní ìgbésí ayé rẹ̀ inú kọ́ yìí ní ohun gan lónìí iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́yẹ́ pé gbogbo nǹkan bá délẹ̀ inú àlàámọ̀ rí ẹ̀sìn iwájú lẹ́sìn bá pé jihadu ni fi ìjagun sójú ọ̀nà ẹ̀ ti bá wájú àwọn nǹkan míì tí ó di lọ́wọ́ tí òfin lérí di àdùn ṣe yọ pàtì kódà báwọn ìlú náà bá dé ìbáàdà mi ọba sì lè jẹ́ pé àsìkò tẹ́ ẹ̀ gbọ́ àsìkò tí di àdùn délé yìí ẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣe nǹkan kọ̀kọ̀ mọ́ yọ fáwọn mùsùlùmí yọ gbàgbé gbogbo àwọn ìbáàdà yòókù míì tí ń ṣe ni ó jáde báwọn sàbí àdúgbò sallallahu alaihi wasallam báwọn náà ti tètè Islam nìyẹn lásìkò tí wọn. àsìkò tí jihad dé kò sẹ́ni tí èkéré nu wọn kò sẹ́ni tí ègbàwọ̀ kò sẹ́ni tí èyọ̀sàkà kò sẹ́ni tí ìtọ́jú ọmọ gbogbo oríṣiríṣi nǹkan yẹn wọ́n ń ṣe tásìkò tí bá ti dé báyìí pé a túláàsì ni àgbọ́dọ̀ lọ dìbẹ́ǹdì dáwùlà ìsìlámíyà kò gbọ́dọ̀ ṣubú gbogbo òbádà yòókù wọn ti ṣègbọ̀tọ̀ ọwọ́ láti kí ní kí wọ́n máa kí ní nọ́mà ó ti ní bọ́lọ̀ ń ṣe mú ẹ̀rí wá bọ́lọ̀ ń ṣe fún wa ní ọ̀rọ̀ ọ̀nà kùrán tó tún ó kì í tọ́ba yọrùkú wọn orúkú bí ọba yọrùkú òru náà ká gbọ́ wọn kírun Allahu Akbar Allahu Akbar Allahu ní wàlá kan hàmì allah wọn sàkàyà lórí òru asalaamu alaykum ọdọba ìraka àbújì nù. ìyún ló lè bá a mú gẹ́gẹ́ bí tí mo kọ́ yìí sọ ibi iṣẹ́ kọ̀ọ̀kan àtàsìkò rẹ̀ kọjá pé ìwọ ló lè ké iwájú rẹ̀ ló fi ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan láàmà sìn wọ nìkan láàmà wà lọ́wọ́ ẹ̀. ọlọ́run bá àlekè ọlá ń sọ fún wa nípa ọlá tí bẹ́ẹ̀ bí jihad nínú Suratu Tawbah àyà one hundred and eleven. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به wadhalika huwa al-fawzul azim ọlọ́ọ̀bá ń sọ fún wa nípa ọlá ńlá tí ń bẹ fún jihad ìjagunsójú ọ̀nà ọlọ́run ìjagunsójú ọ̀nà ọlọ́run ìtọ́jẹ́ general wa ìtọ́jẹ́ special wa ìtọ́jẹ́ general gbogbo ìgbà yòówù tó bá ti ń ṣe tọ́lọ́run tó ń gbógun ti ṣe ìfọ́n tí òjò ṣe tọ́lọ́run orí jihad lọ ìtọ́jẹ́ general nìyẹn kódà bọ́ fẹ́ kírun ìṣọ́nà pé sọ́fẹ́ lọ mọ́sálásí kí n lè tètè díẹ̀ sí ọjọ́ ìsì lọ lóríṣiríṣi kò ní bẹ́ẹ̀ kó wá ti gbógun sí ara rẹ lórí ẹ̀ lórí jihad lọ wà mọ̀já adásọ̀rọ̀ náà sí òun gbógun ti ṣe ìfọ̀hún.

bí èsì tọ́lọ́ ọmọ ogun ti ṣẹ̀ fún un. jihadu khas oníwọ̀n pè ní jihadu musayafa jihadu yìí pé ogun rèé tẹ̀sí tí gọ́ọ̀mẹ̀ntì islam wà tó ní yálà ọ̀yà yìnyín báyìí ní kọjá dé nǹkan jàre ìtẹ́ kọrí sílẹ̀ ẹni tó di ìdílé lọ rẹ̀ jihadu musayafa nìyẹn ara jihadu tó wà ní islam náà. ọlọ́ọ̀bá àlekẹ́ wa lọ́wọ́ wa sọ pé inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ó ti rà lọ́dọ̀ àwọn mọ́mìnì ẹ̀mí wọn ó ti rà á wa amwalahum dúkìá wọn náà ọlọ́run ti rà á ìṣítàrà ń gbèdè lárúbáwá àti ṣàrà ìtumọ̀ fẹ́ náà ni kéèyàn ra nǹkan wọ́n ṣàrà ó bákàtí ń dara ìmọ̀ màdúdà àti sàrà àti ìsàrà ìtumọ̀ kanáà ní ọ̀rọ̀ àná ni ṣùgbọ́n ríra wọn sàrà yẹn àti ìsàrà yẹn a máa jẹ́ ìtẹ́bdálà kéèyàn ṣe pàṣípààrọ̀ torí pé ń ọba fẹ́ ra nǹkan ó kówó lẹ̀ ó sì fún ọlọ́jà pàṣípààrọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة Ọlọ́run ti ṣe díndí fáwọn mùmínì òdodo nípa ẹ̀mí wọn àti dúkìá wọn bí anala òkúlé jàǹdà kí lọ́lọ́run ti di àjẹnà ọ̀jẹ́ tiwọn. ìbádàtọ̀ bá wa ti bá àjẹnà bí jẹ́ tiẹ̀ ìbádàtọ̀ lọ́lá jùmọ̀ yuqatiluna fi sabilillah wọ́n máa jagun tó jọ ọ̀nà ọlọ́run fàyẹ́kútúlù ọlọ́run lè pé wọ́n rí káàbìrì pa wàyókútàlù ọlọ́run lè pé àwọn ni wọ́n pa wa'adana alayhi haqqan àdéhùn ni látọ̀dọ̀ ọlọ́run tó ti fẹsẹ̀ nílẹ̀ fi tawrati wal injili wal qur'an ọwọ́ àánú tawra ọwọ́ àánú injil ọwọ́ àánú qur'an ìwé tọ́lọ́ fún Musa ìbẹ́mẹ́ ìtọ́lọ́ fún Isa ọ̀bẹ́mẹ́ ìtọ́lọ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀bẹ́mẹ́ wà wọn ni awo fáàbì ahadihi ìmìnàlá tani kì í pé àdéhùn rẹ̀ tó bá ṣe tuntun ọlọ́run bá lékè ọlá fastabshiru bíbẹ́ ìdíkùmọ̀ lẹ́bí ẹ máa dùnnú pẹ̀lú díndín dá ẹ ti ṣe pẹ̀lú àdéhùn tẹ́ gbé níwájú àdínábì sallallahu alaihi wasallam wípé ẹ máa jagun sójú ọ̀nà tọ́lọ́run ní wàdá ìdíkàfù wọlékọ̀ òjòlá àbúrí eré jẹ́ ńlá lélẹ̀ ajẹ́ pé ìbáàdà tó dáa jù náà ni ìbáàdà tó yẹ pé tásìkò rẹ̀ bá ti tó kí wọ́n sì yíyan wájú mbẹ́ tí jihadi bá ti tó kí yóò ṣe kí ni kò ní ọ wà mbẹ́ tí ó fi rí ọlá tí ọlọ́ọ̀bà ọ̀rọ̀ wà nínú sọ̀hí Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah kọ́nà ń kóyọ́nu sí i ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wọn bí ilé ìpè ayyul amali afdal èwo lọ́lọ́lá jù nù sẹ́ faqala imanu billahi wa rasulihi ó ní ìgbàgbọ́ sí ọlọ́run àlekè ọlá àti òjíṣẹ́ wa kù ti ní wàhálà wa kù láfi ń pé gbogbo ohun tí wọ́n ń sọ sókè lè tẹni wàhálà kan bí iṣẹ́ kò lè dá dúró iṣẹ́ tí yẹn ṣe sáǹfààní ẹ̀ lọ sí ibòmíì òun náà lè dá dúró bẹ́ẹ̀ náà sì ni èntàyè àǹsọ iná yìí pé iṣẹ́ kọ̀ọ̀kan bó bá ti wá ní òun náà lè dá dúró ali iman akida ẹni nǹkan àkọ́kọ́ tọ́gbọ́dọ̀ lékè tọ́gbọ́dọ̀ ṣáájú tí akida ń bá ti ṣáájú èèyàn ọ̀sà àtidànù èèyàn ò sí àtidànù mọ́ nìyẹn ṣùgbọ́n táàkì ìdọ̀ bá ti ṣáájú àtidànù ni o ọlọ́mọdé àrí fàkọ̀dìmúná ìlàmà àmìlú mẹ́ni àmàlẹ́ fàjà àdínáhù àbá àmàlúrọ̀ ọlọ́mọdé ṣẹ́wọ́ dàbẹ̀ àwọn káàbìrì àwọn mùnàbìkì àwọn tí a rí mi tọ́ba jẹ́ ọ̀mdàlì kìyàmà débi iṣẹ́ wọn tí wọ́n bá ṣe gbùrù bí eruku tí ò ní sí nǹkan kan bẹ̀rẹ̀ ọlọ́mọdé òsì èyí tó ń lọ́lá jù náà ìmánu àwọn èèyàn mi máa ń rò pé àṣejù ni àwọn àbá àṣàjù máa ń ṣe èyí ṣàṣejù sẹ́ńtì ò ní tiẹ̀ o ìdí tó kù sí o ṣùgbọ́n gbà tí yẹn bá ń tẹ́ ń pẹlẹ́ mọ́ àkídà àkídà àkídà ibi náà ló ti ọlọ́run sọ sálàmù sọ yìí níta nílẹ̀mí láàfin ṣiṣẹ́ kò sí nǹkan mi iná ìdí ó jẹ́ fẹ́ wá ọ́ dá akáfìmọ̀ pé tọ́lọ́run ni ṣùgbọ́n gbà tí àkídà wa bá wá mẹ́hẹ sọ́bára wọn mu ẹni tí ògbélé fún ọ tí ọ̀rẹ́ dí àti fún ọ lówó tọ́ wọn bá ń kọ́lé tọ́ wọn múra sí tuntun lọ́n kàn ọwọ́ àti tọ́ wọn sọ pé ọwọ́ kó owó owó sẹ́ẹ̀rẹ̀ dàgbé pé sóun ló nílẹ̀ bí ni tó fi ń kọ́lé bẹ́ẹ̀ sẹ́yìn <laughs> kó ti gbé nǹkan gbági ọlọ́mọdé asá ti dànù rúùtù rúùtù ìpìlẹ̀ òun ni àkídà jẹ́ ọ̀nbẹ nínú ẹ̀tọ́ yẹ pé máa ń sọ yẹn di kèfèrí iṣẹ́ yòówù ní ìbárí òsè iṣẹ́ yòówù ní ìbárí òsè ẹni tó gbé ẹni tí gàrí rẹ̀ dálẹ̀ pẹ̀lú omi táyé sí fébò tó gbọ́ àwọn èsì wò ra wọ́n máa dì sọ́ọ̀bù àwọn ó sì mú ìgbàlẹ̀ lọ́ba pa wọn. àtẹnudọ́ pé wọ́n ní ọlọ́pàá ìfin wá ní wọ́n bá fi ṣe ògùn ògùn dúdú ìyún ọba àjẹ́ yí pé mẹ́ta mẹ́rin lọ́pa kílè ọ̀pá ogún ọgbọ̀n ṣé àtidá kálukú ti yàtọ̀ ṣùgbọ́n yẹn nílẹ̀mí ọjọ́ tó ṣe pàtàkì lórí iṣẹ́ ọ wà very very vital kódà bí yẹn ń tẹ́ ẹni kéjì jẹ́ àtúnyà àníyàn rèé bàbá láníyàn rẹ̀ rẹ̀ tó túnmọ̀ ìbá níyàn rẹ̀ mọ̀ nígbà tí yìí orí ẹ̀dọ́n bá sọ̀rọ̀ rí ọlọ́run bá rẹ̀ lórí ojú ìsàn ọba àjẹ́ ikú òjìjẹ́jì ló nílẹ̀ mi tó ní àníyàn rẹ̀ rí ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ tó ọ́pọ́sìtì gidigbe ní ẹwà ní àníyàn rẹ̀ tó ọlọ́run òun ní ń o mọ̀ ń bọ̀ jẹ́ pé kò sí bí ẹsẹ̀ lè so là lọ́kàn kò lè rí náà rí pé àníyàn rẹ̀ mọ̀ ọlọ́run nìkan ṣètọ́nù lórí àwọn mẹ̀lẹ́kà mọ̀ ibi tí wọ́n ti ń mutí lọ jókòó sí wọ́n sọ kọ́ nínú ìwé wọn pé lágbáyé báyìí ojókòó sí ibi tí wọ́n ti ń mutí o tọ́ bá mú wọn kọ́kọ́ mú bọ́ọ̀ bá mú òní kọ́kọ́ mú wọn kọ́kọ́ jókòó àníyàn rẹ ọwọ́ adá pẹ̀lú bó ti jókòó kọjá pẹ̀lú bó ti jókòó kọ̀ọ̀kan wọn mọ̀ á wọn yìí káàníyàn lẹ iṣẹ́ ni ẹ máa kọ́ ṣètọ́ náà ti lè mọ̀ á tẹ́lẹ̀ lájẹ́ pé nǹkan rí tọ́ bá fẹ́ ti mọ̀ ọ́nú ni ó ṣe é tọba ti sọ jáde èso tó mọ wárò ìlú ìgbé ọ mọ sí nkankan mọtò ọba ti sọ tó fi ń ṣe à ó ti gbé ní èso ó ti gbé ní ìṣẹ̀bá torí náà mọ tọba fi lè sọ báyìí yọ àjẹ pé yọ àmọ́ sọ̀rọ̀ orí ìṣe ọlẹ́mìí ẹ ó bá ti àpé ọ àti ẹnìmọ́ àtúnjọ pọ̀ mọ́ ìtúnjọ pọ̀ sí mọ́ mọ́ gbọ́dọ̀ rí pé o ti mú ìnìyàn labala ti dé ṣé wọ́n mú ọ òtí ọlọ́run sallallahu alaihi wasallam wọn bí léèké ayyul amal afdal ìwúlọ́lájú nùṣẹ́ faqala imanu billahi wa rasulihi ó ní ìnígbàgbọ́ sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kílà fún màmá dáa wọ́n ní ìwúlọ́ fún wa ní ọlálẹ́yìn ìyún qala al jihadu fi sabilillah ó náà ní ma jagun sójú ọ̀nà ọlọ́run kílà fún màmá dáa wọ́n tún wá béèrè yìí pé èwo ló tún lọ́lá jù àníbi sallallahu alaihi wasallam sọ pé hajjun mabrur hajj téèyàn ṣe tó sì ṣe lọ́nà tó gbà dáa hajj mabrur kọ́lọ̀ kò sí rọrùn fún wa àwọn tá a ti kọ́lọ̀ gbà ń bá a kò sí ní náà ni o lọ́nà tó gbà gbogbo ọba ti gbogbo rẹ̀ àwọn náà ti là bẹ̀ kò ṣùgbọ́n tọ́jú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó pé àní òdodo ló sì fi lọ hajj mọ̀búrú nìyẹn àwọn kọ́mpìnì kan wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ní hajj mọ̀búrú àwọn kan hajj mọ̀kúbúrú akẹ́kọ̀ọ́ <laughs> wọ́n fi ṣàdúrà ní kíkọ́ lọ dé káwọn ọmọ sí hajj mọ̀búrú káwọn ọmọ sí hajj mọ̀kúbúrú. nínú àdìsí àwọn sàbẹ̀ mi gbà é pé táwọn bá tún béèrè lọ ní àdìsọ̀sọ́ ìbámu sọ lọ ìwà máa tó tẹ̀léra wọn ọdakọ iman ọdakọ jihad ọtún ọdakọ hajj mọbúrò hajj tí èèyàn ṣe tó ṣe yí pé èèyàn tẹ̀lé tọ́lọ́wọ́n bá àlèkè ọlá nú ẹ̀. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud olóhùn gan ló ń béèrè lọ́wọ́ ànábì wa sallallahu alayhi wa sallam yìí pé ayyul amali ahabbu ila Allah nínú sẹ́tì èèyàn máa ń ṣe èwòlọ́lọ́wọ́n bá àlèkè ọlá nífẹ̀ẹ́ ètò ọlọ́run sọ̀tọ́ àwọn sọ pé asọ̀láàtò àlà wọ́ọ̀tì ha ìwọ́n tí yẹn bá ń kí sásìkò rẹ̀ tí ọmọ lọ lára lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí yẹn máa ń ṣe. ó ní sọ pé sọ ayì èwo tó ni òtí ọlọ́run sọ̀tọ́ àwọn sọ pé gbérù wá àdìdẹ́ yìí pé ọmọ ti dáadáa sóbì ẹ̀ méjèèjì yẹ bá wà láyé ó ṣe dáadáa sí wọn fún sí láyé ó ṣàdúrà fún ọkẹ́ wájẹ́ mùsùlùmí. ó sì sàrà fún wọn. ọtún wa bẹ́ẹ̀ pé wo ló tún lọ́lá jù ó ní fi sabilillah ó náà ní kí ọmọ jagun sójú ọ̀nà tọ́lọ́ ọ̀rọ̀ tó wá ń sọ yìí Muslim látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ̀ nǹkan yọnu sí i ó ní àwọn kan sọ fún anabi wa sallallahu fi kí ni nǹkan tó lè ṣe jihadu fi ààrẹ tó ṣùgbọ́n abara ni kò lè jáde kò lè tẹ̀lé ẹ lójú ogun kílò náà lè ṣe tí ó ṣe déédéé jihadu fi sabilillah kọ́ọ̀lá látẹ̀sí ìrúnà ìṣẹ́ ọlọ́ọ̀ni ẹ̀ ní kaba rẹ̀ lásìkò tí ó wáyé pé jihadu lọ ẹgbẹ́ ó ṣe kọjá kọjá ìdíjọ́ náà tó ń kọ́ lọ jagun ọwọ́ ajó kò lé kò lé bọ́ọ̀tà àníkàn sáà kò pé látẹ̀sí ìrúnà iṣẹ́ tó lè ṣe wà ó ṣùgbọ́n ẹ̀ ní kọ́ọ̀lá fa àádò àlè àbúrò rẹ̀ sọ pé àwọn yẹn tún tún béèrè bí ẹ̀ẹ̀mejì abẹ́ mẹ́ta olóòjì ọlọ́run sàtàn sàn sọ pé látẹ̀sẹ̀tì ìrúnà ẹ̀ lé ẹ̀ lágbára rẹ̀ tí ó sì dédé jihad ó ní òṣìṣẹ́ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ bíi ẹlẹ́ẹ̀kẹta ipe masalul mujahidi fi sabilillahi ká masali sọ ìmìlẹ̀kọ́ ìmìlẹ̀kọ́ ní ti bi la yaftudu min siyamin wala salatin hatta yaji almujahidu fi sabilillahi ta'ala tí jihadi si ji bẹ̀rẹ̀ sọ́jẹ́ jihadi bá jẹ mọ̀ ẹ̀ pé tí si tọ́jú olórí olori ìlú tó ní àwọn èèyàn jáde sójú ọ̀nà tọ́lọ́ ẹ̀ ń wa mọ̀ pẹ̀lú ládá tí wọ́n gbà òun náà fẹ́ gbà ó ní tí ó ṣe òun náà yóò sì máa dìde dúró lóru láti fi kírun yóò dọkàn dúró lọ́dọ̀ ọlọ́run tí ó máa ka ayé ọlọ́run ọba àlejò ọlọ́run kọ̀ọ̀rán tí ó máa kà á kò sì ní kọ́lẹ̀ rárá kò ní fijọ́ kan lẹ̀ láì gbà wẹ̀ kò ní fijọ́ kan lẹ̀ láì kírun ọ̀ràn àyàn àti náfìlà lóru àti gbogbo tọ̀sán hátà yẹ́rìjà àlùdá ìrùfẹ́ sẹ́rí rẹ̀ tí àwọn tí wọ́n jáde sójú ọ̀nà ọlọ́run yẹn tí wọ́n fi wọ́n sẹ́rí padà sílé. tọ́ba lè ṣe báwọn irú ládàtà àwọn èèyàn bá gbà ẹ máa jáde sójú ọ̀nà tọ́lọ̀ kí wọ́n lọ jagun ọmọdé wọn tó dé wọn náà wàá kó wọn jihadu fi láti sọ fún wa nígbà tó bá jẹ́ pé àsìkò ni ọ̀rọ̀ tí wọ́n ń Muslim látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ike òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé yá Aba Sa'id radiyallahu anhu kọ́lọ́kọ́ yọ ní sí i ó ní rẹ̀ Abu Sa'id al-Khudri man radiya billahi rabban wa bil islami dinan wa bi muhammadin nabiyyan wajabat lahu al-janna ó ní ẹ ń bá yọ́nú sí ọlọ́run pé o ní olùtọ́jú òun tọ́gbà tinútinú bẹ́ẹ̀ ọgbà tí ọlọ́run bá lè kẹ́lá ìmíràn lòlùtọ́jú òun ó sì gba ìsìláàmù pé ẹ̀sìn ọlọ́run ni bẹ́ẹ̀ náà sì ni ọgbà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni wajabatu lahu bil janna àjẹ́nà ó ti fẹsẹ̀ rìn lẹ́fún ọlọ́run kò sí bẹ́ẹ̀ fọwọ́ ọ̀rọ̀ ẹ wá sí Abu Sa'id lẹ́mà ó ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run àìdíyà aláyàrọ̀ ya Rasulullah tó òjíṣẹ́ ọlọ́run bá ń pààrà tó wíwùn nígbà tí yẹn ti sọ kalẹ̀ ni man radiya billahi rabban wa bil islami dinan wa bi muhammadin nabiyyan wa ukhra yurfa'u biha. ثم قال وأخرى يرفع الله بها العبد مئة درجة في الجنة وذلك سلام قال عارفه òṣèlú tó wá tó sọ̀rọ̀ tó fi lé bá rí nǹkan bẹ́tẹ̀ ẹ̀ta ife tájẹ̀ náà fi jẹ́ ọ̀rọ̀ rẹ̀ fún ọ tó fi orin lẹ̀ fún ọ iṣẹ́ mi tó wá ń bẹ̀ wò tó ń wà jẹ́ náà nǹkan ọlọ́run ó ṣe àdìpẹ̀lẹ́ ipò fún ọ nípò ọgọ́rùn-ún tó yẹ pé láàrin ipò kìíní sí kejì yóò tó ti ń bẹ láàrin sánmà àtìlẹ̀ kọ́lá wa máa hiya ya Rasulullah ó ní kí wàá ní nǹkan òun rè òjìṣẹ́ ọlọ́run ó ní al-jihadu fi sabilillah al-jihadu fi sabilillah ó ní náà ní kí yóò ti bá dàgbà kọjá ìdókòwò lé kọ́tẹ̀lé ọ̀rọ̀ ìmáàmù tó ní ogun ti yá kó náà lọ jagun sí ojú ọ̀nà àtọ́lọ́wọ́n bá lè fi ọ̀la sọtẹ́lẹ̀ ń túmọ̀ sí pé lásìkò tí jihad bá délẹ̀ jihad ní ọmọ jẹ́ iṣẹ́ tọ́lọ́lá jù lẹ́yìn ìgbà tí akídà bá ti dó. nínú sọ́yìn muslim látọ̀dọ̀ abdullahi bin abi ọlọ́rọ̀ abu òun gbọ́ tí wọ́n ti yóò hadith an rasulillah òun gbọ́ tí ń sọ̀rọ̀ nípa anabi wa sallallahu alayhi wa sallam wípé òtí ọlọ́run dìde dúró láàrin àwọn ọjọ́ kan ọwọ́ aṣọ yìí pé annali jihada fi sabilillahi wal iman billahi afdalul a'mal òtí ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ìjagun sójú ọ̀nà tọ́lọ́run àti ìnígbàgbọ́ sí ọlọ́run ńlọ́lọ́lá jùlọ gbogbo sẹ́ sọ̀tì túmọ̀ sí pé iman ọjà ní tó ṣe pàtàkì káàtì ẹ̀tọ́ lè sọ pé iṣẹ́ kan tó lọ́lá lẹ́yìn ìgbà tí imáàlì bá ti dúró ni. faqala rajulun ya rasulallah faqama rajulun faqala ya rasulallah ọkùnrin kan wá dìde bí ó lè rẹ̀ sí ọlọ́run ara èyí ta in kuntu fi sabilillahi tukaffaru anni khatayayi ó lè rẹ̀ sí ọlọ́run sọ fún un tí ẹ bá pa nǹkan bí ọ̀nà ọlọ́run yìí níbi jihad yìí sọ́lọ́ wọn fa gbọ́ ẹ̀sẹ̀ ń rẹ́ faqala lahu rasulullahi sallallahu alayhi wa sallam na'am in fi sabilillahi wa anta sabirun muhtasibun muqbilun ghayru mudbir òsì ọlọ́run níbẹ̀ ni wọ́n fa gbọ́ ẹ̀sẹ̀ rẹ́rẹ́ pátápátá tọ́ba ṣe pẹ̀lú májẹ̀mú tọ́ba pé nígbà tó ń ṣe lọ náà ni wọ́n fa sí ó sì jẹ́ ní tó ṣe sùúrù lórí wàhálà tí ń bá olórí ẹ̀ àti ìnira ó sì ń wá ẹ̀san lọ́dọ̀ ọ̀tọ́lọ́run kìí ṣe torí kí wọ́n lè mọ̀ pé a ti ní ọ́ ó sì dojú bí ọkọ̀ ogun yẹn tó wo ẹ̀yìn rárá ó sójó ní túmọ̀ ẹ̀ nínú èdè lárúbáwá tó sójó tí wọ́n bá fi pa ọ́ sí ojú ọ̀nà yẹn kó lè mọ̀ pé ó gbọ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ọlọ́wọ́n bá lè kẹ́ láǹfààrẹ́ lẹ́yìn ìgbà náà ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé kéfà kúlù kí ló gbó nítorí ọsọ lẹ́ẹ̀kan gbó ló ṣe sọ olóńtọ́ wa tún sọ yìí pé in qutiltu fi sabilillahi atukaffaru anni khatayayi ó ní tó ń sọ yìí pé tí ò ń bá kú tí ẹ bá pa àǹsójú ọ̀nà tọ́lọ́n sí àwọn ẹ̀ṣẹ̀ ń ṣé wọ́n parẹ́ òṣèlú sallallahu alaihi wasallam tó wá sọ pé naam bẹ́ẹ̀ ni wọ́n parẹ́ wa anta sabirun muhtasibun muqbilun ghayru mudbirin illa ad-dayn فإن جبريل عليه السلام قال لي ذلك sọ́lá sọ̀sán sọ bẹ́ẹ̀ ni tó wí lákọ̀ọ́kọ́ náà ni lókùn àtàwà ti lè jẹ́ pé ó ṣe sùúrù ó sì ń wẹ́sàn lọ́dọ̀ ọ̀tọ́lọ́n pẹ̀lú jihadi yẹn ó sì dojúkọ ọ̀yẹ́yìn padà ọ̀fẹ́tẹ̀fẹ́ àyàfi tí lọ́wọ́ aṣọ fóònù àbẹ́ẹ̀rí ìnàlá ara ìbáàdà tó ṣe fọ́lọ́ tọ́lọ́lájú iman tó jìngìrì lẹ́yìn ìgbà náà asọ́láàtọ̀ aláwọ̀ tí ọmọ ìkúnnù sáàtìkù ẹ̀ lẹ́yìn ìgbà yẹn birrul walidayn hajj mabrur alijihadu fi sabilillah ọmọ ìjà tó jẹ́ ọ̀nà lọ́wọ́ bí gbogbo ẹ̀ bá ti wá pọ̀ tó láwọn akẹ́tọ̀ ń

nítorí gbèsè ọlọ́dàkùn wọ́n ti adó gbèsè àwọn tá a jẹ gbèsè kọ́lọ̀ ń bọ́ wa tán o ọ̀la ti tóbi ọlọ́run láàmú ẹlòmíì ti jẹ gbèsè tí wọ́n fún jẹ gbèsè dúkìá dúkìá owó olówó ti yí dímọ̀ tiẹ̀ tó ti tuntun tiẹ̀ tí o sì mọ̀ fún jẹ gbèsè ní fífi láfíríkà lùkọ́ sọ̀rọ̀ àti gbowó ṣe wúlò fún ọpọlọ ọmọ wò sí ẹ̀kọ́ rẹ̀ ní islamically ẹ ó gbèsè àtàwọn mọdàlá ti jẹ lọ owó lówó tí wọn ti gbà lórí gàdúgbé tí èsì fún ọlẹtọ ẹ àwọn tí ń fún ọgá òdúnú sí wọn èso bẹ kálukú kan sàgbà kádàrà yìí tọ́yẹ́ pé ní wọ́n dùn ní àwọn èèyàn kan ti ń pèpè nígbà tí àwọn kan gba owó lórí gàdúgbé tí wọn pé ah ìṣáàtú ẹ̀ fara ní wà olóòjẹ́ rí nira láìláì.

mo bá fóònù rẹ̀ pé ó wà nígbà yàrá bá wọn ní ah, àgbà tó ń sanwó ní ọmọ ọmọ náà náà tí náà inú rẹ̀ pé ọ̀sanwó ṣé ọwọ́ pé èèyàn sanwó fún ọ ìlú òfin máa sọ ti <laughs> torí wọn lè máa fi tẹ̀lé pé bí ọba yọnu sí ni kò ní ọlọ́run sọ pé ayọ́ lẹ́bí iná àmọ́nù látàkùlù amúhálà fún bẹ́ẹ̀ iná fún bẹ́ẹ̀ bọ́ọ̀tìlì ilà àǹtakù náà ti jára tán àǹtarọ̀ ọ̀dẹ̀ mìíràn. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ fi ọ̀nà ìbàjẹ́ kankan jẹ̀wó láàrin ara yín àfi tó bá jẹ́ òwò tẹ̀ ti yọnu sí. àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n torí kí èsè yìí láyà ẹyọ kàdí mẹ́nu Kùránì lórí ibẹ́ yòówù lórí títà ìrà conditions wà tí gbogbo lè sarajọ lórí àyà nìkan lágbájá báyìí ó yọnu sí kò tí ì tán sọlọ mẹ́nu báyìí tó fẹ́ tà sẹlẹ́dẹ̀ ni àbí ìsẹlẹ́dẹ̀ sọ mẹ́nu bá bí àyà yìí séyìn náà èèyàn ní ìyẹ̀wò wọn ṣé algara ẹ̀sán jẹ́ sọ mẹ́nu bí àyà yẹn tọ́rẹ́lòmíì

ó sì mọ̀ pé tó ọba sọ fún tí ọba ti ẹ̀rà yóò ní kó dín lówó ni ọwá màmá ọ̀ sọ fún mọ́tò ti tiẹ̀ padà nù tọ́wá lọ tọ́wá lọ tọ́wá lọ tún ṣe tọ́wá ni wọ́n bọ̀ fọ́n <laughs> kọ́mọ̀tì ìlú bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ni ọbẹ̀rẹ̀ ìnáwó ni àfáà kan sọ fún owó tó ná sórí ẹ́jìn mọ́tò ó tó kóhùn òpé kóhùn tún lọ ra mọ́tò mi gẹ̀ kóhùn fèlè ilẹ̀ tẹsán bá mọ̀ pé oṣù mọ̀ gbọ́n ló gbọ́n ló òun rò pé tó bá ti pé ọ̀tàn nù wọ́n bá tún ní kíní kan wọ́n bá tún láà gbé mọ́tò ilẹ̀ ní mọ́tò tẹ̀ ń gùn ẹ ò fìtì náà. lágbájá wọ́n fẹ́ ra nǹkan lọ́wọ́ mi àbí wọ́n fẹ́ fún ní nǹkan àbí wọ́n náà fẹ́ gba nǹkan lọ́wọ́ ọyọ́nu sí lásán òtó àwọn májẹ̀mú tó sẹ́kù tí Islam gbé kalẹ̀ tó pé. So tọ́ba ti pé mọ́ndàlá tí ọba ti pé àlébù sí wà mẹ́ àwọn ọmọ tí wọ́n tó jọ sẹ́ni wọ́n ti dùn wá wọn gbàdá pé tí wọ́n tí wọ́n wá ń sọ cháàjì wọn ọ̀hún cháàjì wọn extraordinarily wọ́n fẹ́ exploit tí wọ́n fẹ́ jáde àwa ní wọn complain sọ́dọ̀ rẹ̀ wọ́n wà complain wà ìwọ́n tó ní gbọ́ ọ̀dọ̀ ọlọ́run ní ẹ́ complain lọ àtàwọn òbí wọn ọ̀dọ̀ ọlọ́run ní ẹ́ complain lọ àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó tọ́ ń ṣe arìnrìn ni wọ́n fẹ́ràn ṣíṣe ọba ni wọ́n gbé didi màálù kan wọ́n tẹ́ ọ lọ́rùn wọ́n lọ wá wá nìsín wọ́n sá kó yẹn lọ rẹpẹtẹ àwọn gan tá a ní àrùn yẹn wà láì lómi ìtún káwọn yẹn wà lómi ìtún ní káfún láyé ibi tó ń lò tó ń ti gbàlejò òun tàtúntẹ̀ fún kíláàsì pé ẹ kàn san ìlú wọn gbà ìmọ̀ yóò dúdú àpò yìí fún gbàgbé five hundred one thousand ni wọ́n fún kílínà tí ó fi tún sí mọ́ bá ṣe tán. sẹ́lùmí wà báyẹn ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn èèyàn wọn ò rẹ́dí àti san gbogbo ń tẹ́ ẹlẹ́ǹ inú wọn ò sì dùn sí bóyá oṣù ajálà ni dúkìá ń dùn gbèsè tó ọjà inú tó ti lúpọ̀ mọ́ dúkìá rẹ̀ gbèsè ní gbèsè ní kìí ṣe pé ń gbọ́ bá tó sọ pé lágbájá ń fún jáde lówó ló tó di gbèsè nǹkan oní nǹkan tó yí pọ̀ mọ́ tiẹ̀ náà tí wọ́n náà ń wò tí ò sì yóò yí mà gbèsè ní lọ́rùn rẹ̀ ọ̀pọ̀ ń jọ̀bi dàlẹ́ kìí àmà ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ máa wà fún yàn níbi òyìn ń gbowó ìyẹn ń gba nǹkan lọ́dọ̀ èèyàn lẹgálítì ní kọ́kọ́ mú làákàyè lọ náà ronú pé ti bá sì gbà bùkátà òbí alátara ilé náà iyì ti fọ́ nìyẹn iyì rẹ fọ́ èsè mùsùlùmí gidi bùkátà òbí ya látara tó yẹ pé ńgbà bá wù dáadáa rí ni ìyẹn ọ̀kan ni pé àlàálì lélẹ̀ àbí àlàálì ló sẹ̀ máa ronú bùkátà èyí tí gbàtà òbí yà lọ́kọ̀ọ́kọ́ wá gbé wájú àlàyé àtàràmù lọ́mọ jẹ́pọ̀ ní àmúlùmọ́lá kọ́lọ̀nkọ́mọ̀ bí a ti kùn gẹ́ dáadáa o àníbi sallallahu alaihi wasallam sọ pé ládá tí yóò lórí jihadi pọ̀ ṣùgbọ́n o mo sì pa gbogbo ẹ̀sẹ̀ yìn rẹ̀ àfi kíni àfi gbèsè oníjìbí lọ́wọ́ kó nírú rẹ̀ tó ń fìfì kàn so ibẹ̀ yàrá dùn sí wọn bá ta gbẹ́ kọ́lọ̀njẹ́ wúlò fún wa kọ́lọ̀ àti sọ́wọ́lá nù rẹ̀ mọ́jà jẹ gbèsè mọ́jà anilọ́run àtànilọ́run kọ́lọ̀nkọ́ bá a sán o سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين